o mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi mo ní kí n gbé yín débẹ̀ ni o nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí à ẹ need láti gbọ́ ìyẹn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ káàbọ̀ sí eré ètò wa náà ní Yorùbá Nation náà ni o òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa ṣí ẹ ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yàwó èèyàn pé bàbá Tinubu ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ wọ́n ti fakò mọ́ òkun jáde wọ́n ní mo mọ̀ pé ebi ń pa yín bàbá Tinubu ló sọ̀rọ̀ ó ní mo mọ̀ pé ìyà ebi ń jẹ ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Tinubu wá ránṣẹ́ sí Nàìjíríà pé lórí àwọn ètò bí ẹkọ́nọ́mì Nàìjíríà bó ṣe da bàbá Tinubu wá ń gba àwọn anímọ̀ràn ó ń gba Nàìjíríà nímọ̀ràn ẹ̀yin èèyàn mi ó tún ti fẹ́ ṣẹlẹ̀ wàhálà wàhálà wàhálà tún ti fẹ́ ṣẹlẹ̀ o ẹ má gbàgbé o wípé nígbà tí protest tí bàbá jáde bàbá bọ́ta ni o ó ní kẹ́sì fọkàn balẹ̀ we are hoping we are hoping nígbà tí bàbá máa sọ̀rọ̀ tán kò ju wíìkì ẹ̀ lọ epo gbé power bike eléyìí tó tún ti sọ̀rọ̀ yìí ṣé kò ṣe pé nǹkan mi ló tún bọ̀ ẹ wọ ẹ̀yìn ìyá bàbá mi Yorùbá nation náà ni o ààrẹ tẹ́lẹ̀ ààrẹ president Buhari ti pè gbogbo ọmọ Nàìjíríà jọ o ó ti bá wọn sọ̀rọ̀ kódà bàbá sọ̀rọ̀ nítùbínùbí ó ní ó ní kẹ́ ẹ ṣe sùúrù fún ètò ìṣèjọba òun láti fíìsì gbogbo challenges yẹn gbogbo òdojúkọ tí à ń ní lórílẹ̀‐èdè nàìjíríà bàbá ní kí ẹ ṣe sùúrù bóun fẹ́ fíìsì ẹ̀ ó tún wá sọ ọ́ Tinubu sọ pé òun mọ bí ìlú ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ó ní gbogbo bí economic Nàìjíríà ṣe rí economic issues tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bàbá lòun mọ̀ o ó ní gbogbo ẹ̀ lòun gbọ́ gbogbo ẹ̀ létí òun gbọ́ gbogbo ẹ̀ ni kò jájòjì sí òun ṣùgbọ́n ó wá ń ṣe ìlérí pé kí gbogbo ọmọ nàìjíríà kó lọ mú sùúrù àzíṣà ẹ lọ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ ṣe máa fọkàn balẹ̀ fún etí ẹ̀ tí máa fi dé ènìyàn ẹ wò ó ní kẹlọmú sùúrù pé ẹ̀rín sì máa bọ́ sójú ọmọ nàìjíríà nígbà tí gbogbo ẹ̀ bá tó ẹ oúnjẹ gàté kọjá gàté wọ́n máa ti fẹsẹ̀ méjèèjì ti dò ṣé ẹ̀rín ò ti ẹ̀rín àdàmọ̀dì ẹ̀rín mẹ́kún kò ti máa bọ́ sójú wa wọ́n tún ní a lọ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́lò ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àwọn ará bíi ìkala o wọ́n tún ní àfọkànbalẹ̀ lẹ́yìn èlò ṣèbátọ̀ lọ́kọ́kọ́ sọ pé bàbá ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni ká ní sùúrù fún bàbá bàbá máa tó bàbá ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni ọdún kan àtàbọ̀ bàbá ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ọdún méjì tí ń lọ bàbá ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ṣódìgbà tí ebi bá pa aráàlú tó bá di pé aráàlú ti ń kú sí títì lẹ́ẹ̀ma tó mọ̀ pé orílẹ̀-èdè ti wọ̀ ẹ wo ẹ̀yin ya mi bàbá mi bàbá Tinubu tún sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ ó ní ìgbésẹ̀ táwọn ń gbé ni pé bí ọjọ́ ọ̀la Nàìjíríà economic bó ṣe máa dáa tó ṣe máa sunwọ̀n ìdí nìyí tóun fi ń sọ pé kí àwọn èèyàn máa gba àgíríkì lọ àgbẹ̀ oye kọ́ máa gba àgíkì lọ ṣùgbọ́n ó fi ń jẹ́ kó yóò bá pé òun mọ gbogbo nǹkan tí ń lọ lórílẹ̀‐èdè òun mọ bó ṣe ń lọ òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ lọ fọkàn balẹ̀ bàbá Tinubu ẹ wò ó ọkùnrin ọ̀rọ̀ balẹ̀ ìyá ipò àṣemọ́ ẹ pín orílẹ̀-èdè ẹ jẹ́ kó jẹ́ kálukú máa lọ ìyà ti fẹ́ pa wá lórí ẹ wo àfọkànbalẹ̀. lọ́wọ́lọ́wọ́ bàbá Tinubu ti pè fún ìrànlọ́wọ́ láti lè kọjú ìjà sí economic challenge tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ bàbá Tinubu jẹ̀ tún jẹ́ kó yé wa o ó sọ̀rọ̀ ó ní ohun tó máa kọ́kọ́ dáa ó máa kọ́kọ́ ń lọ tó túmọ̀ sí wípé ohun tó máa kọ́kọ́ yí padà sí rere kí wúrà tó di ohun tó ń dán ó lànà náà kọjá ee dey play ìyá promax lọ́n invite sí yín yẹn ó wá ní ìdí nìyí tóun fi ń gba aráàlú pé kí wọ́n bọ́ sí ìdí àgbẹ̀ kí oníkálukú máa ṣe kí ni kí wọ́n máa fi style máa ṣe àgbẹ̀ ó ní ẹ̀yin èèyàn ẹ̀ ń sọ wípé ebi ń pa yín lóòótọ́ ni mo mọ̀ ó ní lóòótọ́ ni mo mọ̀ ó ní òun ò fẹ́ febi pa yín mọ́ òun ò dẹ̀ ti fẹ́ múnú bí yín ìdí nìyí tóun fi sọ wípé kẹ ẹ ní sùúrù wípé kẹ ẹ ní sùúrù wípé torí lọ́wọ́lọ́wọ́ báyìí kò kò ń ṣe kóun tó lè tó nǹkan ó máa gba sùúrù ó dẹ̀ ní kẹ ní kálukú máa ṣe àgbẹ̀ díẹ̀díẹ̀ wípé àgbẹ̀ ni kókó nǹkan báyìí because mo understand ẹ máa gbọ́ I understand that we are hungry mm -mm, not we ẹ máa sọ pé you understand that the citizens are hungry we kọ ẹ ṣàyàn hungry ṣẹ́yìn ti fi àmàlà àmàlà ẹ ti fi jẹ ẹ ti fi jẹ omi gọ́tà kí lẹ̀ ń sọ ẹ dẹ̀ sọ pé ẹ hungry sà ẹ wá wo ibi tí ọmọ ọmọ èèyàn èèyàn obìnrinbìnrin tó ra àmàlà tó dẹ̀ fi ń kọ omi gọ́tà tó ń jẹ́ nítorí kò rí ọbẹ̀ bàbá ṣẹ́yìn ṣe rú ẹ ẹ dẹ̀ sọ pé you understand that we are hungry ṣé ẹ mọ pains táwa ń pass through níbi tí ẹlòmíì ti ra àmàlà tó ti fọ sínú omi nígbà tí ò rọ tó yà ń gbẹmu láì ṣe pé ó ń fún ẹ̀kọ́ mu ẹ̀sà ẹ̀dẹ̀ sọ fún mi pé we are hungry we are not hungry we want separation ẹ̀yin ò hungry ṣùgbọ́n o ah we cannot just take a free bowl ah ṣáà lè ṣe kó ààrẹ ah, mánà ò lè sọ kalẹ̀ látọ̀run o ìpè ṣùgbọ́n n tó ṣe kókó ni pé ẹ jẹ́ ká ṣiṣẹ́ kárakára ẹ wọ ẹ̀yìn yá mi ẹ̀yìn bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó fún wa o nítorí pé we can continue to complain hmm. ó ní à ń nísìn à ń pariwo pé àwọn school owó wọn ti wọ́n bẹ́ẹ̀ ni owó wọn ti wọ́n o nísìn àwọn ọmọ tó wọlé sí ìgbọ́n lásán tẹ bá ń gbọ́ ṣégè bá ń zá hmm, ojú wọn ti bó lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Tinubu ti gbà wọ́n mọ̀rọ̀ ó ní kéré kálukú lọ́ọ́ máa ṣe àgbẹ̀ díẹ̀díẹ̀ <laughs> ẹlòmíà àròkò kú wọ́n ní ẹlòmíà àròkò kú o nítorí ṣùgbọ́n ẹ jẹ́ káka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ah, àwọn èèyàn ń para bàbá ẹ má sọ pé we are hungry mọ́sà torí ẹ bá wa hungry ah, ah, gbogbo ẹ gbogbo ẹ ló pé sílé yìí gbogbo ẹ ló pé sásó rọkì ẹ dẹ̀ sọ pé we are hungry eh, we are yẹn ni kẹ bá wa yọ ẹ má sọ pé citizens are hungry kò ń ṣe ẹ̀yin ṣé ẹ̀yin hungry ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa ẹ̀ ẹnìkan ló ó ní tó bá ṣeé ṣe kí wọ́n upgrade fóònù láti lè jẹ́ pé èèyàn á máa jẹ̀gbájú a máa jẹ gbàgbós látòrí fò nítorí ẹni yìí ó dìsáàfù gbájú ẹnìkan ló tún sọ̀rọ̀ ó ní ah, ó tún sọ ó ní òun mọ̀ pé ẹni yìí lè ṣe òun ló dá lójú lòun ṣe dìbò fún bàbá Tinubu o orí yàtọ̀ sí tí Peter Obi tó ń gba àmọ̀ràn lọ́wọ́ wèrè èèyàn à tó bá jẹ́ pé ọwọ́ wèrè èèyàn ló bá ti gba àmọ̀ràn tí ìlú máa ti dá ó jẹ́ gbà ìwọ tó wàá gbàmọ̀ràn tèèyàn mọ́ tiẹ̀ ńkọ́ ẹ wò ó yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó èèkan ló tún jáde ó ní kí ni tinubu ti ṣe fódìdí ọdún kan àtààbọ̀ hmm, ó ní kí ni bàbá ṣe èmi kọ́ ni mo sọ o ẹ wọ ìyá mi bàbá mi yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó ẹ bá mi like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé yorùbá nation ni o no retreat no surrender la fi ń fẹ́ àsìkò ìdágbére pé àgbẹ̀ oníroko títí ó gbàgbé ilé bó pẹ́ bóyá onílé àrèlé la fi sọ pé God bless Yorùbá nation ó dà bọ̀.